There is a cry in my heart that my words cannot express. There is a spirit that I can communicate. Spirit, hear the voice of my heart. Pray to the Father. There is a cry in my heart that my words cannot express. There is a yearning in my spirit that I came from you today. Spirit, hear the voice of my heart. Pray to the Father. Spirit, pray. Pray to fún Ọlọ́run ní òkè ọ̀run. A fi ọpẹ́ ìyìn ọlá àti ìbà fún Ọlọ́run ọba gbogbo agbára àti ipá. Ìjìnlẹ̀ ìfẹ́ Ọlọ́run àìkú, àìṣá, àìdíbàjẹ́, ọba tó pọ̀ ní ipá àti agbára. Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaaki, Ọlọ́run Jakọbu, Ọlọ́run àwọn wòlíì, Ọlọ́run Olúwaṣe, Olúwafẹ́mi Ògúnwùyinká. Ẹni tó fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní. Jésù ẹ kú òwúrọ̀. Èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti ilé iṣẹ́ ìránṣẹ́ ìlérí ti ìmúpadàbọ̀sípò Promise Land Restoration Ministries fún ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹrin ó dín ní ogún oṣù kejì ọdún twenty twenty two àkòrí ọ̀rọ̀ ìyànjú wa ti òwúrọ̀ ẹ̀rọ náà ni àwọn ìràwọ̀ tó ń dìde apá keje àwọn ìràwọ̀ tó ń dìde apá keje ẹsẹ̀ bíbélì tí a fi ń dá wa lẹ́kọ̀ọ́ la láti inú ìwé sámúẹ́lì kínní orí ìkejì láti ẹsẹ̀ ìkẹfà dé ẹsẹ̀ ìkẹwàá sámúẹ́lì kínní orí ìkejì ẹsẹ̀ kẹfà dé ẹsẹ̀ kẹwàá olúwa pa á ó sì sọ di ààyè ó mú sọ̀kalẹ̀ lọ sí ibojì ó sì gbé sókè olúwa sọ di tálákà ó sì sọ di ọlọ́rọ̀ ó rẹ̀ sílẹ̀ ó sì gbé sókè ó gbé tálákà sókè láti inú erùpẹ̀ wá ó gbé alágbe sókè láti orí ààtàn wá láti kó wọn jọ pọ̀ pẹ̀lú àwọn ọmọ aládé láti mú wọn jogún ìtẹ́ ògo nítorí pé ọ̀run ayé ti Olúwa ni, ó sì ti gbé e ká orí wọn. Yóò pa ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn mímọ́ rẹ̀ mọ́. Àwọn ènìyàn búburú ni yóò dákẹ́ lé òkùnkùn. Nípa agbára kò sí ọkùnrin tí yóò borí. A ó fọ́ àwọn ọ̀tá Olúwa túútúú. Ọ̀run wá ni yóò sán àrá sí wọn. Olúwa yóò ṣe ìdájọ́ òpin ayé, yóò fi agbára fún ọba rẹ̀, yóò sì gbé ìwo àmì ẹni àmì òróró rẹ̀ sókè. Kí Olúwa kí ó bùkún fún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Olùfẹ́, bó ti wù kí ó rẹwà tàbí jáfáfá tó, bí o bá wà ní, bí o bá wà ní ìwà rere, o ò lè rí àǹfààní àti di ìràwọ̀ tí ó dìde. Kí ni àwọn ìtọ́ni Ọlọ́run nípa bí a ṣe lè di ẹni ńlá láyé? Málákì orí kẹta ẹsẹ̀ kẹjọ sí ìkẹwàá fún wa ní díẹ̀ nínú àwọn ìtọ́ni wọ̀nyí. Ọ̀nà wo ni a fi ń ṣe àìbọlá fún Ọlọ́run? Olùfẹ́, à ń ṣe àìbọlá fún Ọlọ́run nígbà tí a kò gba ìmọ̀ràn sí i lẹ́nu tí a kò sì tẹ̀lé ìtọ́ni rẹ̀. Bíbélì sọ pé bí a bá ṣe èyí, a kò lè di alábùkún fún. Bí a kò bá sì wá rí ìbùkún gbà, báwo ni a ṣe lè di ìràwọ̀ èyí tí ó ń taná àbí ìràwọ̀ èyí tí ó ń dìde? Ìwé òwe orí kejì lé ní ogún ẹsẹ̀ kẹfà sọ fún wa pé kí a tọ́ àwọn ọmọ wa ní ọ̀nà tí wọn yóò máa tọ̀ tí í ṣe ọ̀nà tí ó yẹ èyí ni ọ̀nà ti Ọlọ́run bí àwọn ọmọ náà bá sì ti ń dàgbà ó ṣeéṣe lè fẹ́ kí a ti paṣẹ ìlera mọ́ àwọn ẹgbẹ́ wọn kí a fi ṣì wọ́n darí kúrò ní ipa ọ̀nà tí ó yẹ àwọn bí àwọn ọmọ náà bá tẹra mọ́ láti máa tẹ̀lé ìtọ́ni Ọlọ́run tí wọ́n sì ń fi, tí wọn kò sì fi ara sí ìlera mọ́ àwọn ẹgbẹ́ wọn. Kò sí bí irú ọmọ bẹ́ẹ̀ kò ṣe ní di ìràwọ̀. Olùfẹ́ ọ̀pọ̀ ìgbé ayé náà ni ó ti bàjẹ́ nípasẹ̀ àwọn òbí tí kò gba ìmọ̀ràn Ọlọ́run nípa àwọn ọmọ wọn. Ni ọ̀pọ̀ ìgbà ohun tí à ń pè ní ìfẹ́, olùfẹ́ ìkórìíra ni. Gẹ́gẹ́ bí òbí, a ní láti a ní ìrètí wípé kí a tọ́ àwọn ọmọ wa ní ìbámu pẹ̀lú òṣùwọ̀n àti ìrètí Ọlọ́run fún wa. A tún sọ fún wa pé kí a má fàwọ́ ẹgba sẹ́yìn níbi bá àwọn ọmọ wa wí. Bí bẹ́ẹ̀ kọ́, a ó ba ayé àwọn ọmọ náà jẹ́. A ti gbọ́ ìráhùn àwọn bàbá kan nípa àwọn aya wọn àti àwọn ọmọbìnrin wọn wípé àwọn ìyá yìí wọn kì í jẹ́ kí àwọn obìnrin wọn kí ó rí bí òkodoro ayé ṣe rí. Wọn kì í jẹ́ kí àwọn obìnrin wọn kí wọ́n se oúnjẹ tàbí kí wọ́n lọ sí ọjà, tí wọ́n sì máa ń kí àwọn ọmọkùnrin wọn ní àkẹ́bàjẹ́. Wọn a sì wá ba ayé àwọn ọmọkùnrin yìí jẹ́ kí wọ́n tó dàgbà. Olùfẹ́, àìtó àwọn ọmọ wọ̀nyí ní ọ̀nà ti Ọlọ́run, òun náà ni ó máa ń fa kí àwọn ọmọ náà kí ó bàjẹ́. Púpọ̀ ìṣòro tí à ń ní pẹ̀lú àwọn ọmọ nítorí àìṣojúṣe àwọn òbí bí ó ti yẹ ni. A ní àwọn òbí kan tí wọ́n ń kó ipa púpọ̀ nínú ilé ìjọsìn tí a mọ̀ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ilé Ọlọ́run tí ó sì jẹ́ wípé lójú àwọn ọmọ ní ilé ìjọsìn, òbí rere náà ni wọ́n fi wọ́n pè. Ṣùgbọ́n tí àwọn òbí wọ̀nyí tí wọn ò rí báyìí nínú ilé ara wọn. A ní ọ̀ràn àwọn ọmọ tí wọ́n jẹ́ màjèsín èyí ni àwọn ọmọ bíi ogún ọdún sí ọgbọ̀n ọdún tí wọn kò wá sí ilé ìjọsìn mọ́ nítorí wọ́n gbàgbọ́ pé alágàbàgebè òun náà ni àwọn adarí inú ilé ìjọsìn náà torí wọ́n ń sọ ohun kan tí wọ́n sì ń ṣe ohun mìíràn. Àwọn ọmọ wọ̀nyí wọ́n rí àwọn òbí kan tí wọ́n máa ń yára bá àwọn ọmọ ẹlòmíràn wí ṣùgbọ́n tí wọ́n kùnà láti rí àwọn àìda èyí tí ó tilẹ̀ burú ju èyí tí àwọn ọmọ tọ̀hún ń ṣe lọ èyí tó wà nínú ayé àwọn ọmọ tiwọn náà. Olùfẹ́ bí o bá ń gbọ́ ọ̀rọ̀ ìyànjú yìí tí o sì wà lára àwọn tí o wà lára àwọn adarí tí à ń sọ wọ̀nyí gẹ́gẹ́ bí òbí, ǹjẹ́ o ní láti béèrè fún àánú àti ìdáríjì ní ọ̀dọ̀ Ọlọ́run? Fún àwọn tí wọ́n lọ́kàn láti di òbí ẹ̀wẹ̀, bí o bá fẹ́ kí àwọn ọmọ rẹ di ẹni ńlá ǹjẹ́ o ní láti rí i dájú pé o tọ́ wọn ní ọ̀nà Olúwa. Èyí ni pé o kò gbọdọ̀ fáwọ́ ẹgba ìbáwí sẹ́yìn, léyìí tí ó sì lè mú kí àwọn náà kí wọ́n bàjẹ́. O lè kọ́ àwọn ọmọ rẹ bí àwọn náà ṣe lè fa àti dìde mọ́ ara wọn nípa títọ́ wọn ní ọ̀nà ti Olúwa. Ìwé Òwe orí ìkejìléníogún ẹsẹ̀ kejì kọkàndínlọ́gbọ̀n ó sọ pé, "Ìwọ rí ẹni tí ó ń fi àìṣe ìmẹ́lẹ́ ṣe iṣẹ́ rẹ̀, òun ó dúró ní iwájú àwọn ọba, òun kì yóò dúró níwájú àwọn ènìyàn lásán." Olùfẹ́, ohunkóhun tí àwọn ọmọ rẹ bá ń ṣe, fihàn wọ́n bí wọ́n ṣe lè máa ṣe dáadáa bíi aṣọ fífọ̀ àti àwọn iṣẹ́ ilé gbogbo. Ọ̀kan nínú ohun tí ó mú kí Dafidi jọba ni wípé ó fi àìṣèmẹ́lẹ́ ṣe ohun gbogbo tí ó ń ṣe. Bí o bá jáfáfá ní ohun tí ò ń ṣe, olùfẹ́ àwọn ènìyàn pàtàkì ni yóò máa pè ọ́ fún iṣẹ́. Ẹ jẹ́ ká wo Dafidi, kò kan jáfáfá nìkan, Dafidi jẹ́ oníwà ìrẹ̀lẹ̀, ó sì tún mọ bí ó ṣe ń bá àwọn tí ó wà ní àyíká rẹ̀ ṣe. Torí náà láti jẹ́ kí àwọn ọmọ wa mọ̀ kí wọ́n sì ní òye pé Ọlọ́run kò lè bùkún fún àwọn agbéraga àti àwọn oníwà búburú. Ṣùgbọ́n Ọlọ́run a máa bùkún fún àwọn onírẹ̀lẹ̀, àwọn tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun, àwọn tí wọn kì í ṣe ìmẹ́lẹ́. Olùfẹ́, ọlá tí ó ga jùlọ tí ènìyàn lè ní, ó ní pé kí Ọlọ́run pè é kí ó sì máa lò ó fún ògo rẹ̀. Ṣùgbọ́n bí o kò bá ní ìwà ìrẹ̀lẹ̀ tí ó tún ya ọ̀lẹ, ò ní lè wúlò fún Ọlọ́run láti mú ọ lò. Olùfẹ́, àwọn kan wà tí wọ́n jẹ́ àkọ́bí tí wọ́n sì ní àyànmọ́ láti di ọba lẹ́yìn tí bàbá wọn bá ṣípò tán ṣùgbọ́n tí kò rí bẹ́ẹ̀ fún wọn níkẹyìn. A rí àpẹẹrẹ eléyìí nínú ọ̀rọ̀ ti Solomoni ẹni tí a fi jọba dípò àwọn ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n tilẹ̀ yẹ lọ́ba jù ú lọ. Olùfẹ́, ó ṣe é ṣe kí o jẹ́ ọmọ ọba kí o má sì jọba. Torí pé Bíbélì sọ fún wa wípé èmi rí àwọn ẹrú lórí ẹṣin tí àwọn ọmọ aládé tí wọ́n sì ń fi ẹsẹ̀ rìn. Ó wá ṣe pàtàkì láti jẹ́ kí àwọn ọmọ rẹ kí ó ní òye pé ayé yìí kì í ṣe ibi ìrọ̀rùn àti pé nínú ayé yìí wọn ó kojú onírúurú àwọn ogun àti ìpèníjà. Àwọn òbí tí wọ́n fẹ́ràn àwọn ọmọ wọn dénúdénú wọ́n kì í jẹ́ kí wọ́n kàn ṣe bó ṣe wù wọ́n. Wọn ò sì ní kọ̀ láti bá wọn wí. Kí wọ́n sì jẹ́ kí wọ́n mọ pàtàkì iṣẹ́ ṣíṣe. Ṣùgbọ́n ó jẹ́ ohun ìbànújẹ́ wípé ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ni wọ́n gbàgbọ́ wípé ó lè ṣe rere láìjẹ́ pé o bá rẹ́ni jẹ, láìjẹ́ pé o bá parọ́ tàbí kí o gba owó àbẹ̀tẹ́lẹ̀. Ìyẹn bí ó bá jẹ́ pé a tọ́ wọn ní ọ̀nà tí Olúwa ni, kò ní sí ìdí fún gbogbo ìwà òdì wọ̀nyí èyí tí wọ́n ní ìgbàgbọ́ nínú rẹ̀ wọ̀nyí. Bíbélì wípé ẹni tí ó ń fi àìṣẹ̀ mẹ́lẹ́ ṣe iṣẹ́ rẹ̀ tí ó tún ní ìwà rere, irú ẹni bẹ́ẹ̀ yóò dúró ní iwájú àwọn ọba. Mo fẹ́ kí o mọ̀ bẹ̀ pé Ọlọ́run kò lè fi àlùyọ fún àwọn tí kò ní ìwà rere, nítorí ó mọ̀ wípé wọn ó fi ṣòfò dànù ni. Ó dá mi lójú pé ẹ ti rí ibùgbé àwọn oníṣẹ́ ọwọ́, àwọn bíi kápíntà, bíríkìlà àti àwọn télọ̀ àti àwọn mìíràn. Ṣùgbọ́n bí èyíkéyìí nínú àwọn wọ̀nyí bí wọ́n bá fi àìṣèmẹ́lẹ́ ṣe iṣẹ́ rẹ̀, tí ó jẹ́ onírẹ̀lẹ̀ tí ó sì tún ní ìwà rere, wọn a máa di ẹni ńlá ṣùgbọ́n ó jẹ́ ohun ìbànújẹ́ pé ọ̀pọ̀ nínú àwọn oníṣòwò wọ̀nyí ni wọ́n máa ń yàn láti jẹ́ ẹlẹ́tàn ní ọ̀nà wọn. Ǹjẹ́ mo wá gbàdúrà wípé Ọlọ́run Olódùmarè yóò fún ọ ní oore ọ̀fẹ́ àti ìfẹ́ ọkàn láti ṣiṣẹ́ ní àìṣe ìmẹ́lẹ́ kí o sì lè di ẹni ńlá ní ayé rẹ ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́. Àdúrà àkọ́kọ́ Bàbá mi àti Ọlọ́run mi, ẹ jọ̀wọ́ ẹ fún mi ní oore ọ̀fẹ́ láti má ṣe àìbọlá fún yín, kí n má sì ṣe àìgbọràn sí ìtọ́ni yín ní orúkọ Jésù. Àdúrà kejì, Olúwa o, ẹ jọ̀wọ́ ẹ ràn mí lọ́wọ́. Ẹ ran àwọn ọmọ mi lọ́wọ́ bí wọ́n ṣe ń dàgbà. Ẹ má ṣe jẹ́ kí wọ́n jọ̀wọ́ ara wọn fún ìlera mọ́ àwọn ẹgbẹ́ wọn ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kẹta, Olúwa o, ẹ jọ̀wọ́ ẹ ràn mí lọ́wọ́ láti tọ́ àwọn ọmọ mi ní ìbámu pẹ̀lú òṣùwọ̀n àti ìrètí yín. Ẹ má ṣe jẹ́ kí n fáwọ́ ẹgba ìbáwí sẹ́yìn léyìí tí ó sì lè mú kí ìgbé ayé wọn kí ó bàjẹ́ ní orúkọ Jésù. Ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí, mo sọ ọ́ tẹ́lẹ̀ sínú ayé rẹ wípé Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ láti ní ìwà rere èyí tí ó nílò láti fi di ẹni ńlá láyé o kò sì ní jẹ́ ọ̀tá ara rẹ tí ó burú jù ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Èmi ni ọ̀rẹ́ yín nínú Olúwa olùṣọ́ àgùntàn Ṣèyí Ògùnrúyìnká. Bí ọ̀rọ̀ yìí bá ṣe ọ́ ní àǹfààní tí o sì jẹ́ lábùkún fún nípa rẹ̀, tí ò ń fẹ́ láti darapọ̀ mọ́ wa bá wa jọ́sìn nílé ìjọsìn wa kí o bá lè máa dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run àti ohun tí ṣe ti ẹ̀mí. Ilé ìjọsìn wa náà ni Promise Land Restoration Ministries èyí tí ó kalẹ̀ sí plot seventeen Aminu Junod Close by Jimoh Dotola street off Eric Moro Surulere. Ìsìn méjì ni a máa ń ṣe ní ọjọ́ ìsinmi tí àkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ àti tẹ́lẹ̀kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán. Mo gbàdúrà pé bí o ti ń pinnu láti bá wa jọ́sìn ní èyíkéyìí ìsìn Ọlọ́run yóò bá ọ pàdé ní ọ̀nà ìyanu. Yóò fi ọwọ́ agbára rẹ̀ tọ́ ìgbé ayé rẹ tí ìgbé ayé rẹ kì yóò sì fi rí bákan náà mọ́. Ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa, àmín. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah.